Ké hallelujah. Lónìí yìí ní agbára Ọlọ́run gẹ́gẹ́ bí ṣe wa, a máa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run ṣùgbọ́n ká tó máa bá ara wa sọ̀rọ̀ Ọlọ́run mo fẹ́ kí wa káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ yìí lọ́mọdé lágbà lọ́kùnrin àti lóbìnrin wa níbikíbi tí a wà. Iṣẹ́ ìránṣẹ́ wa lónìí yìí eh, ó wá láti ilé iṣẹ́ ìránṣẹ́ ti Life Word tá sí Life Word ẹ̀ka ti BMA ti Nàìjíríà ìyẹn ni Baptist Association Baptist Missionary Association of America èyí tó jẹ́ ti ẹ̀ka ti um Nàìjíríà lẹ́ẹ̀kan sí gẹ́gẹ́ bí ìṣe wa àti pàápàá ní òní àti bí fún bí ọjọ́ mélòó kan a máa bára wa sọ ọ̀rọ̀ Ọlọ́run lórí àkòrí kan èyí tó jẹ́ pé ó lágbára púpọ̀ èyí tó jẹ́ pé mo mọ̀ pé yóò ṣàǹfààní yóò gbé ẹrù wíwo kúrò lórí ọ̀pọ̀lọpọ̀ ìran ènìyàn yóò bá ayé wa pàdé ní ọ̀nà ìyàtọ̀ yóò sì dá ògo wa ọ̀pọ̀lọpọ̀ ògo wa àti àlàáfíà wa tó ṣe lọ yóò dá padà kí a tó lọ sínú iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká gbàdúrà ọlọ́run ẹ pàtàgbára àjíǹde àti ìyá gbé yín ga torí pé ẹ̀yin ọlọ́run àdúpẹ́ torí pé ẹ̀yin kó padà ní orúkọ jésù olùwàgbà ọpẹ́ wa ẹ̀yin tẹ́ ẹ kú tí ẹ sì jíǹde nítorí ẹ̀ṣẹ̀ wa pé kí a bá lè bọ́ lọ́wọ́ ẹ̀bi ẹ̀ṣẹ̀ akéèpè yín ní wákàtí ẹ máa bọ̀ láàrin wa orúkọ yín nu ayé wa kó di àyìnlógún iṣẹ́ ìránṣẹ́ yìí kó já sí ìbùkún fún wa kí a máa yìn a sì máa dúpẹ́ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín mo sọ lẹ́ẹ̀kan mo láà máa kíyèsí àkòrí kan tí mo gbàgbọ́ pé yóò bá ayé wa pàdé ẹ kí wá ní àkòrí náà ò ní ẹbí ẹbí ẹbí kì í ṣe ẹbí o ṣùgbọ́n ẹbí ìyẹn ni guilt táwọn iléèbó ń pè ní guilt bóyá ìwọ tẹ̀ ti ní ìmọ̀lára lórí nǹkan tí ó ń dẹ̀bi lórí nǹkan kan tí o ṣe tí kò dára Bóyá ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí a ṣe nǹkan tí ò dá yẹn, ẹ rí pé àwọn ìwà, àwọn ìmọ̀lára wa a máa, a máa jẹ́ ká mọ̀ wípé nǹkan tí a ṣe yẹn eléyìí ò da, eléyìí ò bọ̀sí. Bóyá nígbà mìíràn pàápàá ẹ rí pé ìwà ìmọ̀lára wa àbí ìdálẹ́bi lọ́kàn wa yẹn á fẹ́ ju nǹkan tí èèyàn ṣe ní búburú àbí ní ìkà yẹn tí ò fẹ́, á fẹ́ ju lọ ẹ̀rí ẹ̀rí ó ṣeé ṣe kó kó rí bẹ́ẹ̀ a sì lè rí wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ rí i pé ó ní ìdálẹ́bi torí pé n tó ṣe ní tòótọ́ ní ojú òṣùwọ̀n ní pé káwọn kún ẹ rí i pé ìwà yẹn àbí ìmọ̀lára yẹn ó ó yẹ kó rí bẹ́ẹ̀ torí pé ẹni yẹn àbí irú èmi bí ẹnìkan mo ṣe irú ẹ̀ṣẹ̀ bẹ́ẹ̀ àbí mo ṣe mo ṣe so ìwà ohun tí mo máa ń ní lára bí ẹ̀bi bí ẹ̀bi yẹn ó bá ẹ̀ṣẹ̀ tí mo ṣẹ̀ yẹn ó bá mu ó sì bá lọ. Ẹ rí, ọ̀pọ̀lọpọ̀ wa ni ò tí è mọ nǹkan tí a lè ṣe nígbà tí irú nǹkan bí eléyìí bí ìgbà tí ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ nígbà tó bá tó bá dé. Ọ̀nà tó sì dáa jù ẹni tí ìwọ ni tí ò gbọ́ mi, ìwọ arákùnrin àti arábìnrin, ọ̀nà tó dáa jù tí a fi lè, ta fi lè fún, ta fi lè ní ìtura èyí tó jẹ́ pé ó fìdí múlẹ̀ nínú òfin májẹ̀mú Ọlọ́run òun ni wípé kéèyàn kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn fún Ọlọ́run kó sì béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀ kó jẹ́wọ́ yẹn kó jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn fún Ọlọ́run kó sì béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ẹn tá a bá ń sọ nípa ẹ̀ṣẹ̀ tí a ṣẹ̀ sí ẹlòmíràn kí la ṣe máa ṣe sí ohun tí a ó ṣe náà ni wípé kí a lọ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yẹn fún ẹni tí a ṣẹ̀ ká sì béèrè fún ìdáríjì ẹ̀ṣẹ̀. Ìdáríjì ó jẹ́ ìgbékalẹ̀ Ọlọ́run tó jẹ́ pé ó sì jẹ́ ọ̀nà kan ṣoṣo tí ó jẹ́ tó fi tó jẹ́ ọ̀nà ìwẹ̀nùmọ́ ọ̀nà ìwẹ̀nùmọ́ tí a fi lè mú ẹ̀bi àti ìmọ̀lára ẹ̀bi lórí ẹ̀ṣẹ̀ tí a fi lè mú kúrò. Kí n tó máa tẹ̀síwájú, ẹ jẹ́ ká wo Bíbélì wa torí pé a máa kíyèsí ìbéèrè náà wípé àwọn ọ̀nà wo ni a fi ń ní ìdálẹ́bi? Àwọn ọ̀nà wo ni a fi máa ń ní ìdálẹ́bi? Ẹ ká ṣí Bíbélì wa, ọ̀rọ̀ tá a mọ̀ dáadáa ni. Sínú ìwé Róòmù orí kẹta, ẹsẹ̀ ìkẹta lé ní ogún. Ìwé Róòmù orí kẹta, ẹsẹ̀ ìkẹta lé lógún. Bíbélì wípé nítorí gbogbo èèyàn ló ti ṣẹ̀, tó sì ti kùnà ògo Ọlọ́run. Gbogbo èèyàn pátá ló ti kùnà àgbékalẹ̀. Ògo Ọlọ́run ló ti kùnà àgbékalẹ̀ ògo tí ọlọ́run ń fẹ́ ká kúnjú òṣùwọ̀n fún àbí tá a tiẹ̀ ti kúnjú òṣùwọ̀n fún nígbà tí a ò tí ì di ẹlẹ́ṣẹ̀ nígbà tí látara ádámù torí pé ádámù tó jẹ́ bàbá wa tó jẹ́ bàbá ńlá wa àgbà ẹ rí i pé a dá ní pípé a dá ní yíyẹ ṣùgbọ́n nígbà tí ẹ̀ṣẹ̀ wọlé ẹ rí i pé ẹ̀bi ẹ̀ṣẹ̀ ó dé la sọ pé gbogbo èèyàn látara ádámù yìí gbogbo èèyàn ló ti ṣe kíni ló ti ṣẹ̀ tó sì ti kùnà ògo ọlọ́run bákan náà tá a bá wọnú ìwé Jacobo ìwé Jákọ́bù orí kejì ìwé Jákọ́bù orí kejì ní ẹsẹ̀ ìkẹwàá ìwé Jákọ́bù orí ìkejì ẹsẹ̀ ìkẹwàá ẹ jẹ́ ká wo nǹkan tí tí bíbélì sọ ń bẹ̀ yẹn ìwé Jákọ́bù orí kejì ẹ má bínú ẹ fún mi ìṣẹ́jú kan ìwé Jákọ́bù orí kejì Jákọ́bù orí kejì ẹsẹ̀ ìkẹwàá bíbélì wípé nítorí ẹnikẹ́ni tí ó bá pa gbogbo òfin mọ́ tí ó sì rú ọ̀kan ó jẹ̀bi gbogbo rẹ̀ ẹ rí àwọn ọ̀nà wọ̀nyí ni a fi lè rí pé láti lè rí pé a jẹ́ ẹlẹ́bi àwọn ọ̀nà mìíràn bẹ́ẹ̀ wà o ṣùgbọ́n méjì tí mo ṣe fún wa gẹ́gẹ́ bí àpẹẹrẹ ni a lè kíyèsí pé gbogbo gbogbo wa pátápátá ta ti a à ah, mo tiẹ̀ lófin kan tí mo tiẹ̀ ń tẹ̀lé òfin ọlọ́run ni mò ń tẹ̀lé Bíbélì wípé tẹ́ni ta bá ti lè rú ìkan nínú àwọn òfin yẹn àti ṣe kíni o, àwọn bí irú ọ̀nà bí eléyìí a ti gba ẹ̀bi sórí ara wa torí pé a ti dẹ́ṣẹ̀. Ẹ rí, kì í wá ń ṣe títóbi ẹ̀ṣẹ̀ wa àbí títóbi ẹ̀bi wa ó lè yípadà pẹ̀lú ẹ̀ṣẹ̀ wa, pẹ̀lú títóbi ẹ̀ṣẹ̀ wa. Ṣùgbọ́n ohun tó ń pè ní ìwà láàyè òun ló fìdí múlẹ̀ jù lórí àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi bóyá yálà lórí ẹ̀ṣẹ̀ tó tóbi ni o àbí lórí ẹ̀ṣẹ̀ tó kéré gbogbo ìran ènìyàn ló ti ṣẹ̀ tó sì kùnà ògo Ọlọ́run ẹ rí ó wá dàbí pé a ń láti mọ̀ bẹ́ẹ̀ wípé tí ò bá sí ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ tí kò bá sí ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ ní nǹkan tá à ń pè ní tá à ń pè ní tá à ń pè ní lórí ẹ̀rí ọkàn wa tí ò bá ti sí ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ ẹ rí i pé ó túmọ̀ sí pé à ń ṣe nǹkan tó dáa nìyẹn ó túmọ̀ sí pé a ṣe nǹkan tó dáa ní bíbélì pé tí kò bá ti tí kò bá ti sí ìdálẹ́bi ní ọkàn wa ó ní ìsinmi ológo òun ni a máa ní ẹ̀rí ẹ jẹ́ ká kíyèsí ìwé ìwé ìwé Jákọ́bù yẹn kan náà ìwé Jákọ́bù yẹn kan náà orí kẹrin ẹsẹ̀ ìkẹtàdínníogún ìwé Jákọ́bù orí kẹrin orí kẹrin ẹsẹ̀ kẹtàdínníogún ẹ jẹ́ ká wò ó bíbélì wípé nítorí náà ẹni tí ó bá mọ rere í ṣe tí kò bá ṣe é ó ní ẹ̀bi ni fún ọ̀pọ̀lọpọ̀ ló mọ rere láti ṣe ṣùgbọ́n ẹran ara ò jẹ́ ká lè ṣe ẹ rí i pé síbẹ̀síbẹ̀ ẹ̀bi yẹn á ṣe kí ni o á wà lọ́kàn wa náà ni ẹ̀bi yẹn á wà lórí ayé wa náà ni ẹ̀ṣẹ̀ kì í ṣe pé ká mọ nǹkan tó dáa láti ṣe nìkan ṣùgbọ́n a gbọ́dọ̀ lè ṣe nǹkan tó dáa yẹn ni ẹ̀ṣẹ̀ ẹ̀bi ẹ̀ṣẹ̀ a máa wáyé torí pé nǹkan tó yẹ ká ṣe tó yẹ ká ṣe ní rere yẹn tá a bá kọ̀ láti lè ṣe irú èèyàn bẹ́ẹ̀ a máa ní ìdálẹ́bi ní irú ọkàn ẹ̀ ìdálẹ́bi sì wà lórí ayé mi àti ìwọ bóyá lórí ilé bóyá lórí ọkọ síyàwó ni inú gbogbo ìgbésẹ̀ gbogbo nígbà tọkọ mọ nǹkan kan bóyá inú gbogbo ìgbésẹ̀ gbogbo nígbà tíyàwó mọ nǹkan kan tíyàwó mọ nǹkan tọkọ ń ṣe ẹ rí tí ọkọ wá dẹ̀ lọ tó gbégbèsè tó yẹ pé ntọ́lọ́hún sì lòdì sí ni ní ọkàn ayé ẹ̀ ẹ̀bi ẹ̀ṣẹ̀ yẹn á máa wà. Mo fẹ́ ko mọ̀ wípé gbogbo àwọn nǹkan wọ̀nyí, àwọn ọ̀nà ta fi ń dàbí ta fi ń jẹ́ ẹlẹ́bi nìyẹn. Àwọn ọ̀rọ̀ Ọlọ́run tó Ọlọ́run fi hàn wá tí a ò pamọ́. Àwọn òfin tó gbé lé wa ró, ọ̀rọ̀ Ọlọ́run tó gbé lé wa ró tí a ò pamọ́. Ẹ rí i pé tí a bá tọwọ́ sí, tí a bá tọwọ́ bọ̀ ní àwọn ohun tó lòdì sí ọ̀rọ̀ Ọlọ́run àbí sí ìfẹ́ Ọlọ́run, ẹ rí i pé eléyìí a máa mú ìdálẹ́bi wọnú ayé ènìyàn, wọnú ayé ọkàn ènìyàn ìdálẹ́bi yìí á sì máa fa yàn sẹ́yìn a máa dáyàn padà a máa pa ayọ̀ dànù a máa mú àlàáfíà a máa mú kúrò ipò wo ni wọ́n tó ń gbọ́ mi ipò wo ló wà kí ni nǹkan tó fẹ́ gbé nígbésẹ̀ báyìí tó yẹ pé ó lè mú ìdálẹ́bi wọnú ayé ẹ̀ kí ni nǹkan tó fẹ́ gbé nígbésẹ̀ lórí ẹbí àbí lórí ọmọ àbí lórí ọkọ tó jẹ́ pé lè mú ẹ̀bi ńlá wọnú ayé ẹ̀ tó lè mú kó di ẹlẹ́bi ǹjẹ́ ti kíyèsí ǹjẹ́ o ọlọ́run wò ó ǹjẹ́ o kíyèsí ǹjẹ́ o ọlọ́run wò ó àwọn ọ̀nà wọ̀nyí ni èmi àti ẹ́ ń láti kíyèsi, lá ń láti wò ká má ba à rìn nínú ọ̀nà tí yóò di nǹkan tó máa di ẹ̀bi tó máa di fún wa. Ẹ má, ẹ má gbàgbé wípé mo ti sọ fún wa wípé gbogbo èèyàn ló ti ṣẹ̀ tí ó kùnà ògo nípasẹ̀ Ádámù àti pàápàá tí ní à èmi ò dẹ́ṣẹ̀ o. Tí a bá kíyèsi gbogbo òfin tí a ò bá pa ìkan mọ́, tí a bá pa mẹ́sàn-án mọ́, bóyá nínú mẹ́wàá tí a bá ti pa mẹ́sàn-án mọ́, tí a pa, tí a rú ẹyọ kan, ẹ rí i pé Bíbélì wípé àti ẹlẹ́ṣẹ̀ ni wá. Eh, nípasẹ̀ eléyìí a dẹ̀ ti kíyèsí wípé bíbélì sọ wípé tani tó bá mọ rere ṣe tí ò bá ṣe bóyá bí òbí sí ọmọ bí ọmọ sí òbí bóyá ò tọ́jú bàbá ẹni tó tọ́jú yẹ tó náà torí pé kò sówó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó sì gbìyànjú pé kò tiẹ̀ fún ní nǹkan kan nínú ìtiwọ́ náà nìyẹn irú nǹkan bẹ́ẹ̀ bíbélì wípé ẹ̀ṣẹ̀ ni àwọn ọ̀nà wọ̀nyí lẹ́yìn láti kíyèsí ká sì rọ̀ mọ́ Ọlọ́run ó jẹ́ nǹkan tá a máa tún máa kọ́ nígbà tí nígbà tó bá di ijọ́ mẹ́jọ ní agbára ọlọ́run wípé àwọn ọ̀nà wo ni a fi lè bọ́ lọ́wọ́ ẹbí olúwa yóò ràn wá lọ́wọ́ ní ijọ́ mẹ́jọ iṣẹ́ ìránṣẹ́ yóò tún máa tẹ̀síwájú ṣùgbọ́n kí n tó máa lọ jẹ́ ká gbàdúrà bàbá àjíǹde àti ìyá gbẹ̀yìngà ẹgbà ọpẹ́ wa ní orúkọ jésù kristi olú ẹgbà yín wa lórí gbogbo ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ ní ọkàn àyà wa ẹ̀yin tẹ́tẹ́ fi ọ̀nà tá fi lè dé tá fi ń di ẹlẹ́bi hàn wá afẹ́kẹ́ fún wa ní ọ̀nà àbáyọ lórúkọ jésù olú ẹ ṣe bẹ́ẹ̀ ògo ni forúkọ yín o ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jésù ni Olúwa. Ó dàbọ̀.